irú èdè kúrú jọ̀wọ́ ẹnìkan ó ṣe gómìnà ní ayé gbàgbà kìló ni ẹ̀ńtà wíì ó ti lè sọ̀rọ̀ jù ó lẹ́nu púpọ̀ ìjọba Ìbàdàn àwọn sọ̀rọ̀ olùlọ́sọ pé gbogbo ọmọ Ìbàdàn ọ̀ká pé ẹgbẹ́ ẹ̀dúnmọ̀ ọmọ Ìbàdàn jẹ́ ní ilẹ̀ ẹ̀ka nìyàwó ní náírà náírà ti ọ̀rọ̀ rẹ̀ gbé pọ̀ jù ìgbà jọwọ àtòrí ìjọba gbígbé ń fọnù ń bọ̀ fún fọ́n yẹn ààrẹ ọlọ́dún lọ́wọ́ bíi ẹ̀ ti ń gbówó lẹ̀ ti ń bá lòkè ti ń bá lọ sí ìpínlẹ̀ ti ń gbówó gómìnà ọ̀pá tẹ́tẹ́ ọ̀kọ̀kọ́ náà yẹn lọ́wọ́ bíi èdè ààrẹ ọkọ̀kọ́ náà ààrẹ ọkọ̀kọ́ náà ń pàtó yẹ ilẹ̀ ńlá tí ìjọba ti fún ààrẹ kó n tó déjọba ọ̀dọ́dọ́kọ́ òun fẹ́ sọ́jọ́ba òun bá ààrẹ rẹ̀ ti sòrò bí n táàrẹ̀ sọ fún wa lọ́nà rẹ̀ ti sòrò pé bóyá tọ́ ló wá sísẹ̀ fi hàn yí pé rárá kì í sọ̀rọ̀ ọ̀dẹ̀ nìkan gbogbo tí ń jẹ́ ọlá rẹ ni wọ́n ń di lọ́kọ̀ kan ni wọ́n ń di lọ́kọ̀ kan ni wọ́n ń di lọ́kọ̀ kan ni wọ́n ń di lọ́kọ̀ kan àkínú èsì kúrò yàrá wọ́n máa fẹ́ ààrẹ ilé ń ṣe yẹn ó ń kó ìsìlámù lágbára fẹ́ alọ ọlọrẹ akíbòsílẹ ọlọrẹ nǹkan nǹkan ògbà ń dẹ́tù ọwọ́ fẹ́ pin agbára yẹn ọwọ́ o nígbà tí ilé ń ṣe yẹn lọ́wọ́ lè ṣe yẹn. àwọn akéta sí lọ́dún yẹn bí ní ẹjọ́ kò sí ọ̀fẹ́ yẹn àwọn akéta rí. àwọn adé bíi àyà kan inú wọ́n wá ń sàlàyé fún àwọn pé àyà o àwọn ó ti mọ ọwọ́. nígbà tó dìde ọba àfọmọ́ bì kan lọ́jà bá ń bẹ̀ yẹn èyí ọjà bá ń bẹ̀ mi tí oníyẹn jẹ́ rẹ̀ pé ẹ wò ìyàbí jẹ yín ẹ̀ka lọ ìdílé kérò ti ń bọ̀ ìwọ́n bá kéde ọ̀tá lórí ọlọ́run. ní abadé nínú ọlẹ́jọ́ náà gbé ọkùnrin ti lọ ilé tẹ́lẹ̀ má ti bó de inú kúta mi bẹ̀ lọ́dún náà má bá wà nígbà wí ẹ dákun báyìí báyìí báyìí wọ́n yẹ tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn ìyá báyìí ń jẹ ààrẹ lọ́wọ́ nǹkan kan ìgbà wo ó lè gbé bẹ́ẹ̀ kiri ó tó ni wọ́n oní ẹgbàgbé wọn awo ilé ìjàmbá ẹbí wọ́n ti fẹ́ kí bomi bàná onímọ̀ ní wọlé ah sóòtì lè ṣe àmì àníwò ní wọlé ní abalọ ní abalọ ó pẹ́ bíjọ́ bíi ìjàjọ́ kẹta tábà ló ń sẹ́ ní a ní ààrẹ fẹ́rí ni èmi lọ rí olówó wọ́n ní wọ́n dàpé kí n dàpé ọlọ́run pé àwọn àbá wá ṣùgbọ́n àdúgbò wa ń bí ìdí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń dà wọ́n wá sábà sọ̀rọ̀ alágbé níbẹ̀ yẹn ọ̀tọ̀ níbi tí wọ́n yí ara yóò bá wọn lọ sábà sáyà sọ̀rọ̀ tí wọ́n ń bí yóò ní sọ̀mí kí n dàpé ọlọ́run. bàbá ìmọ̀ mú bẹ́ẹ̀ bọ́yá ẹgbẹ́ ajá ajá fi lé à ń bẹ náà kàjọ lọ́dọ́ náà ní ọmọ tó ta amúlẹ́yìn lórí àti lé wà ń bẹ. àti bàbá sàǹdí o ti kú nìsín. nàbàdà nàbàdà ọ̀nàbàdà ọ̀nàbàdà ìbàdí gbọ́kọ̀ kan wá ẹ̀yìn náà lọ gbọ́kọ̀ wá bàbá kò sí bẹ́ẹ̀ bàbá kan bàbá délé ààrẹ bàbá sọ̀rọ̀ yìí báyìí báyìí inú gbọ́lọ́pọ̀ àti wọlé inú gbọ́lọ́pọ̀ ni wọlé bàtí bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́run sì yẹ wọlé náà ìyẹn làwọn wá rí bá àti ń dọ̀kì ẹ̀ pé à ẹ máa ẹ̀ máa dọ́dọ̀ wà ìyẹn àwọn àti àwa ti já fún jihadi. bí ẹ bá ara rẹ lọ́dọ̀ ọlọ́pàá gbọ́ ọlọ́pàá máa lé nù. agbélé ìjáde ìgbà náà nínú ilé wa ìgbà náà apín <laughs> méjì ẹgbẹ́ ebi àbí nǹkan gbogbo àwọn ẹgbẹ́ mi ń ṣe mí àwa nìkan là ń ṣe fpn àbí náà gbégbá náà àwọn nìkan là ń ṣe ìgbà yẹn yẹ àwọn àtọ́ta mi ni pé éèdì àtọ́padà dípò màmú bíà àwọn ọmọ yìí ò mọ kankan. ẹ bá di lórí dunu wọn ti kọjá lọ́wọ́ ní lọ́wọ́ mi ẹ máa wò. àìbójú àdìgbé sọmọlù tẹlifíṣàn tí sọmọlù rédíò pé owó wọlé ọlọ́run ní ìjọ wọlé gbogbo ẹni tí ọba fẹ́ dépò ní ìsìn nínú ẹgbẹ́ yìí tẹ́ wà gbogbo ẹgbẹ́ tẹ́ wà pátá ẹgbẹ́ rẹ̀ ni ẹ sọ fún wọn bẹ̀ pé sọ fẹ́ dépò di mùsùlùmí ẹni ó sì jẹ́ mùsùlùmí àti òkò lásán má jòkó lásán máa tó olùsìn lọ́hùn ìbẹ́nu àtọ́fẹ́ dìbò gómìnà tí a jábọ̀ yìí tó lọ sí Sudan àmọ́ àti lọ́wọ́dù rẹ̀ yìí pé à wọ́n lè fẹ́ dìbò ẹ̀dá kò yá já bì olóòbá tẹ wá. ó kọ́ nìyẹn ó lé àlùbẹ́. àwọn adìyẹ kò tó dìbò kọ̀ wọlé wọn gbogbo àwọn tí ń tẹ̀ ẹ́ ni wọ́n yá ẹni retí gbogbo ẹ̀yìn yìí ẹ̀ yìí sọ̀rọ̀ ó ti lùsì í. Ìfẹ́ ìfẹ́. À ó ti lù sí àlọ́kọ̀ọ́ náà kọ́ pépà àdéhùn. Ẹ sọ fún un kọ́ padà síbẹ̀ yẹn lọ́rọ̀ ẹ̀lú bẹ̀yẹn náà. Àwọn òṣòṣè lù. Tọ́lọ̀ ìṣẹ́ kọ́kà wá nìyí. Ẹ bá bẹ́ẹ̀ ṣe ẹ bá bẹ́ẹ̀ dépò kọ́ máa ṣe Islam dáadáa. Nígbà ọmọ dáadáa yìí, Mákindé tọ́lọ bá àwọn àfáà ẹ̀rin nǹkan kan wọ́n ní ọmọ dáadáa ní ọ̀pá káàtì dáadáa ìdàdà ní ṣùgbọ́n kankan náà ló kù fún ọ lọ́dí mùsùlùmí. lọ́dí mùsùlùmí. bẹ́ẹ̀ òdi mùsùlùmí jọ ni àti ààrẹ àti téèkì àdàmà àbílẹ̀ lẹ́yìn kankan mọ́ ọlọ́run bá sọ àtọ́fọ́lọ́run pé bájẹ́ ìrìn ọdẹ bẹ́ẹ̀ àti mùsùlùmí ti dẹ́wà débẹ̀ lóko ẹ̀jẹ̀ wa lọ múra ní gbogbo tí ò ní dín láti mọ wa tó lọ́ máa lọ táwọn aráwọ̀ yẹn lọ́wọ́ ìyá dára pé yàrá ti kílẹ̀ àti láàyè yàrá ti múra ẹ̀fọ́ ìṣòwò ìjọba dànù ẹ̀ kò á ní débẹ̀ ọjọ́ fẹ́ ọjọ́ nìyẹn. àfẹ́ tó bá gbé lábùdàbùgẹ tó bá fi ṣe lábùgẹ. a máa ń ṣe mọ̀tàbàdàn kuran ah. gómìnà ń jókòó ṣé kò tún àpẹẹrẹ fún alukurani pé ọmọ kan ń ka alukurani wájú gómìnà. tí ó ti kà á tí ó sì ti kà tí ó sì ti pé ń bà mọ́kàrí. ọlọ́run ní jẹ́ni tí ò ní ṣe bá ọmọ ó délé wọn. Ah, ó ti rí kó o. abẹ́ ẹ̀kú sí ọlọ́run lórí jẹ́ fún àwọn ọmọ wa tí ń lọ sùkúù ká máa borí ká máa borí àìmọye ọmọ ní àtàǹgbà lọ́lọ́dọ̀ ògùn àìmọye ọmọ ní akúrá àtàtìmọ́lé ẹ̀yọ́ ní ìdẹ́tẹ̀ ìjọ náà ẹ̀ka ní ìdẹ́tẹ̀ ìjọ náà mùsùlùmí sọ̀rọ̀ kó dà láti mọ̀lé tí a sùkà kéré pé ẹgbẹ́ fún àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ rẹ̀ tó wọn náà ń béèrè wọn ní wọn tó náà fúnjọba wọn ìkójọba lójú wọn ti kíni ká ọ̀dà náà wọ́n ké ló ṣe wọn ẹ̀bùn ní ti wọn. ọmọ kan bẹ lábẹ́jẹ́ tàbùtì là ń pè ńlá gbà kan yìí ní ọgbẹ́ wọn ọ̀rọ̀ tó ti máa ń lọ́gbẹ́ wọn. kátó kátó kátó gbà kan yìí lọ́gbẹ́ wọn tó ti wọ́n béèrè tó wọn wọ́n lè fún àdá síbẹ̀. Ah. ẹnìkan ti bẹ́ńbẹ́ gbọ́ná ní gómìnà mùsùlùmí ti gbéra ẹ̀ ẹnìkan wá débẹ̀ láì láriwo lọ láì làjà lọ ó lè fún wa ní kíní yẹn ó lè fún wa ó lè fún wa sábà lọ sí ìdílé ìsìn àwọn ẹgbẹ́ mùsùlùmí mà láàrin àwọn sùkú sọmọ kiri yó ó fẹ́ fẹ́ òwe pé. àbí abẹ́bọ̀ ọba kò wá láì dájà lọ àlọ́ bá àlọ́ atilọ́lọ́lọ́ báwọn kan tí wọ́n ń gà wá gà wá gà wá gà wá ọlọ́run ló ní àfúrá wọ́n sọ ayọ̀ lọ́sẹ̀ tuntun tí ẹran fẹ́rẹ́ pọ̀ yìí ni wọ́n lójúmọ́ ìdí ni ìtẹ́láyé tí kì í tẹ́láyé àwọn lọ lé wọn. àlọ́ lé wọn njọ́ yẹ nígbà kan tí tí ó dìbò àjọ sàdéhùn báyìí múgẹ́múgẹ́. múgẹ́múgẹ́ ti lé ibú wa ti bẹ̀rẹ̀ hàn tẹ́lẹ̀ yọ̀ dá ní mi tẹ́lẹ̀ yọ̀ tẹ́lẹ̀ yọ̀ dá àwọn mùsùlùmí yọ̀ ẹ̀yin kí tẹ̀dájọ́ wa tẹ̀wọ̀n tó bàtà lọ́dọ̀ tí ẹ ẹ ẹ máa sọ̀rọ̀ àwọn mùsùlùmí ti yín o àwọn mùsùlùmí sọ̀rọ̀ ti yín má ti wọ́n ti yín o tẹ́ pé ọjọ́ àwọn ọlọ́run ti yín o àti gbígbà wà ní. gbígbà ah. wà ní níjọ́ ká lọ ilé rẹ̀ oku oku bí ọ̀la ó dìbò ah, làwọn ọ̀yà ní bàbá ẹ̀já tó kọ́ sàdúrà fẹ́ nìyí. làwọn ìjókòó àpérè owó àpérè gbẹngàn pàṣẹ sàdúrà pàṣẹ sàdúrà ẹ̀sàdúrà tán àlọ́ òde àgbérè owó àbáyédégbà àsìkò ọlọ́wọ́ wa ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ àìfà àjọ àjọ pé kalẹ̀ ọtí àfihàn ni ah. hmm. ọwọ́ àti ìsàkóńtì wa mo wà ní program pẹ̀lú oníjà wọ́n ṣe ìyàwó ìyàwó yẹn pẹ̀lú ga ọ̀kan àwọn olówó ara wọn náà ni wọ́n á ní kí wọ́n á sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo wá sọ̀rọ̀ mo fẹ́ parí ọ̀rọ̀ yẹn ni ìyàwó ẹ̀ bá dé ìyàwó gómìnà bá dé máa bá bá bá bá bá bá ń dáná wọn ní ìyàwó rà ìjàmbá yìí ní sọ kíní ilé tí ìjókòó n kò jókòó n bá kì í mo ní ọlọ́lá jùlọ tẹ ẹ bá délé ẹ fẹ́ ọlọ́wà sọ wípé ọkọ yín àwọn jọ ṣe àdéhùn èmi ń bẹ ń bẹ ayàkílélé ń bẹ ń bẹ alága ń bẹ ń bẹ kúnlé sanni ń bẹ ń bẹ àmì wà ní ìsìn lọ́yọ̀ sí kọ́lọ́mọ̀tà nù ẹ̀ ọ̀ ń bẹ ń bẹ àtàwọn ẹ̀ ń tẹ̀lé àti kókó ọkọlẹ́kọ̀ọ́ yẹn dáadáa yìí àti ìkọ́n bẹ mẹ́ akọ ẹ̀fọ́nrẹ́ ìkọ́nrẹ́ sọ̀rọ̀ alọ́jà wa àti kùtùkù lórí wàlúùkù sí nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojókòó báyìí ojókòó báyìí wọ́n ní fi ti wá sí. má sọ̀rọ̀ lọ́hùn má sọ̀rọ̀ lọ́hùn ní ọmọ kan agboola jẹ́jẹ́ agboola wọ́n jọ wá ni má sọ pé wọ́n fi tẹ̀mù wo agbo wọ́n fi tẹ̀mù wo agbo obìnrin hàn pé ọ̀gá ó ní ẹgbẹ́ bá sílẹ̀ kí wọ́n sọ̀rọ̀ o táàbà gbọ́ wọlé ní ìfẹ́ sílẹ̀ gbọ́ mọ́ bàbá ẹgbẹ́ máa sọ àbá ilé sọ yẹ àgbàdo yìí kílá kílá kílá wà pé bẹ́ẹ̀ ló gbà àti rọ̀ ni ọmọ ti dùn mí púpọ̀ jù o dùn mí púpọ̀ jù. lẹ́nu kẹ́kà kẹ́kà sáì tó ní ní kẹ́kà kẹ́kà sáì pé a máa yọ ẹ̀ máa lò dáa kódà ọmọ mùsùlùmí tí ọba lò dáa àbúlá gidi. rárá o ṣùgbọ́n bá fẹ́ lò ó pé òun fẹ́ borí ìhun òun fẹ́ yẹ̀tọ̀ fún ọmọ tọ́mọ tòtọ́lọ́ kẹ́kẹ́kẹ́ yọ̀ǹda adímọ̀bímọ̀ sí i. ó ṣe o kò lágídí lọ. nígbà tó ṣe tẹ́nìkan ò ṣe rí sálà ò tẹ́lẹ̀ ìwọ tí ò tẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀. sẹ́rí bàtà ìdìbò ìdí òde máa kọ̀rọ̀ báyìí ni pé kẹ́ ẹ má lọ wọn àmọ́ APC àti ilẹ̀ ẹgbẹ̀ yẹn. kẹ́ ẹ má lọ wọn àmọ́ bẹ̀ láti dákẹ́ àwọn ń bẹ lọ́nà abẹ́nú pé wọ́n náà ẹni tó ṣe ń tí ẹni kankan ò ṣe lọ́yọ̀ má dojú sí o àìtúbẹ́lọ́bẹ́lómi náà àtúbẹ́lọ́bẹ́lómi náà ẹ̀rọ ọ̀gá àtúntẹ̀ náà fọ́ lómi kan. Oh. àwọn àtọ́wọ́ náà pé wọ́n máa ń tí ó dáa jù. ẹ̀sìn ju gbogbo nǹkan lọ ẹ̀sìn ju gbogbo nǹkan lọ ẹ̀sìn ju gbogbo nǹkan lọ àwọn ọ̀gbẹ́ tí ti bẹ̀ kà. yẹ̀yẹ́ tí wọ́n fi ara wọn ṣe lápẹ̀tẹ́. Mm. níbo la yọ yìí kọ́lọ̀ tó wá fi yẹyẹ jẹ orí jẹun. ọlọ́run kábàárà wà ní òòrùn ìgboro ayé. nítorí pé ẹgbẹ́ kọ̀ọ̀kan ó níbi tó ti kábùsẹ̀gbẹ̀ mú múlẹ̀ lábẹ́rẹ́ ti wá kátó dìbò ebi jọ fẹsẹ̀ múlẹ̀ mm, ẹ máa ń bẹ lábẹ́rẹ́ kọ fẹsẹ̀ múlẹ̀ sáàmbọ̀ wúru rán pé àkàndé. àwọn tí àwọn kan bẹ̀rẹ̀ pé tẹ bá kọ́kọ́ rìn ẹ̀jọ́ éèdì nù wọn ẹgbẹ́ ni. Hmm, kò sí ẹ kò sí ẹnìkan kàǹdù inú ẹgbẹ́ míì ní gbogbo apẹtẹ tọ́wárẹ́ sínú apc àfi apc ti ń rẹ́ àwọn kàǹkà nínú apc ti ń rẹ́ sínú ẹgbẹ́ yẹn kódà àwọn kan tẹ ọmọ àbáríkà ni àwọn àbá àtijọ́kọ̀ mùsùlùmí ńlá jókòó yìí pé a ọmọ dáadáa lọ́mọ yìí kálẹ̀ ìyá tó dá ní àgbàjà káàdì kí máa jẹ́ ẹ pé kátó dìbò kọ́kọ́ lóyún sì la ọ̀kẹ́ kàndùnìọ́ inú apc a ni wọ́n ṣe ọ́ òbítí káàpù lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ̀yin àgbàlagbà ẹ̀ pè é ẹ̀fà sọ̀rọ̀ kọ́tò dìbò kọ́mọ kàmọ́ta a sì pè é gbogbo àgbàdo ní pèjì ọ̀dà gbogbo àgbàdo ní pèjì ọ̀dà tẹ̀ máa látòkè látòkè lọ́nù wọ́n pè ọ̀dà pé o ti lọ́ọ̀ ti lọ nìyẹn ń gbọ́ òní mẹ́ta wa á olóhùn lè sùn ìjà kílọ̀ kà máa bá pẹ̀lú sí kílọ̀ kà máa mú sí kọ́ ní pẹ̀lú sí á ìgbẹ́ ọlọ́run ń bọ̀ yìí òun ọ̀ lọ́ba bí ẹ méjì chairman kí ni kéde fẹ́ kó wo ṣe afẹ́ rí ọ̀nì báyìí báyìí báyìí báyìí a olùsí ìjọwọ́ lẹ̀ ìdínlọ́rì ìdìnnú olùsí onígbà ọlọ́ ṣùgbọ́n wọn ò torí tí wọ́n wò torí ọlọ́ọ̀ni o ní òbídòbí ti fún yín adímọ̀bí adímọ̀bí èmi ìwé kankan ti kò láyé láyé ìdílé ẹ̀mí kódà wà pẹ̀tẹ́ àti máa bá àtọ́lọ́lẹ́ wíwí. kàbọ̀yà ṣùgbọ́n adímọ̀bí ń bẹ nílé ìjọba èyí tó yẹ ni mòlúdì ó parẹ́ ìsinmi nígbà tó pé àwọn ẹ̀fẹ́ mòlúdì ẹ̀fẹ́ nígbà tó pé bàbí tó lò ló bojú wọ̀nyí ẹ ẹ máa ń fojú ṣe máa ń yọ̀ ọ́n bàbá yìí lọ láàyè bíbà yìí jẹ́ mẹ́ta láti ṣe bíbà yìí jẹ́ mẹ́ta àbẹ̀rọ ni eré ọmọdé lásán ìwà nǹkan jẹ. owó ọmọ wọn ti pè é fún ní nǹkan ọdún ńlá káńkà ní mòlúdi jẹ ìjọba àfọlùdé rẹ lẹ ó sì ń pẹ ní mòlúdi àkọ́kọ́ tó kọ́ sí ilé ìjọba ó ní gbogbo ẹ̀yẹ èèyàn èyí ọlọ́bẹ̀ lédè mo ti ń gbọ́yọ́ náà ó ní nǹkan rẹ ó ní nǹkan rẹ ti ń ṣẹlẹ̀ ń bì nǹkan tó kù ní mọ́ra yé tí ìyàwó rẹ̀ bílíọ̀ rẹ̀ ni bílíọ̀ rẹ̀ kú bẹ̀ ó ní nǹkan tó ní wù níbi ìsáwọ̀ rẹ̀ ìjọba ẹ wá lọ wọlé ẹ̀ kejì ẹ wò yọ yóò jẹ ẹ̀kẹta ọmọ pé ní bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn pé àwọn ọmọ pé méjì náà wọn ti mọ́ ọmọ bẹ́ẹ̀ àmọ́ náà jẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé dandan kọ́ ni kó dúró ní stéètì yìí kọ́ máa ń lo òkè lọ́hùn. àdìmọ̀tò yẹ ní pírẹsidẹ́ǹtì ọ̀yẹ́ láàrẹ̀ nígbà tí àdìmọ̀tò ń kàǹpé náà bó lè ṣe dájú dídé yìí ẹnìkan tó máa ta fẹ́ tó máa kó bóòlù ọ̀hún náà pè é nítorí pé kó tó fi bóòlù ọ̀hún tẹ́lẹ̀ ọlọ́run tẹ wà síbẹ̀ àti òní máa lo bóòlù làákàyè ọmọ lò ẹ bá gbàgbé ẹ̀yìn ọ̀yọ́ sí ìjẹ́ bá gbàgbé gbàgbọ́ débẹ̀ tó tètò àwọn ọ̀pẹ̀rẹ̀ta bọ́ọ̀sì o kó bí àlẹ́ ọlọ́wọ́ ni pé gbogbo ọmọ ní ọ̀rẹ́ máa nà wọ́n èyí ẹ̀ báwọn èèyàn ni wòlíwò ní òjò ìṣe kí nà wọ́n mọ́ wò ni. abẹ́rẹ́ sí ìlú báyẹn ni èyí gbẹ̀dẹ́ ń kẹ́rọ̀ tó ti lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀dá lè fura sí náà lè fura sí ọlọ́dẹ ẹ̀dùn bẹ́yẹ. àwọn ìdánjẹ olóṣèlú ẹ̀dọ́ gan ẹ̀ máa ma wá àgbẹ̀ máa wá. ìwé lọ́dún tí bá ti pé tó bá tó ń tiẹ̀ díẹ̀ báyìí olóṣì olóṣì ọ̀pọ̀lọpọ̀ wọn olóṣì ni á tí bá ti lu buhari nìkan tá a olóṣì gbogbo wọn olóṣì olóṣèlú. jábá yẹ yàtí dáadáa mẹ́ta lẹ̀ nítorí pé ilẹ̀ wọ̀ ọ̀dà lẹ́sàn-án bí wọ́n ti ráì olóṣì ni á. èyí tó yanjú ní wọn kọ ṣùgbọ́n tá a bá yẹ tó yanjú àmì púpọ̀ ìwé là ń sọ yìí. ṣé ń bá a fi àgbàlagbà ara àti ẹ̀gbọ́n ọ̀hún di a irú àwọn bàbá yìí tá a ṣàgùn ṣàgùnú tá a jọ ń tẹ̀lé nìkan kí tó ju àtìrẹ̀ báwùn tá a sì béèrè kọ́kọ́. ẹ jọ ó dùn wá o. oníwọlé mọ́. mi ò jẹ ẹ má sọ oníwọlé mọ́ irọ́ ọ̀sẹ̀ ẹ lọ́dún ló ti kàpá gbogbo lọ́dọ̀ tó bá ti yí padà lọ. Ah, èbó lè lé èèyàn ló lè yí padà báyìí padà ní ìsìn tí ń sọ pé ẹ má fi ọlọ́run má bínú ẹ̀yìn má bínú owó ọmọ bá ní yóò tó wọlé. Bọ́lá bá dìbò àwa káàkiri ṣètò owó ìwúlọ́ kan gbà àwọn akókò ní ọlọ́run àwọn àbìkí àwọn tí máa ka ìgbòho ayélujára ọlọ́pàá ìwọ̀n ti pè àwọn onímúdàmú lòwúlò ní bọ́ọ̀bẹ̀. Bẹ́ẹ̀ ìrọ́rà kó jẹ́ ìlà fẹ́ ìbára wa padà ẹ̀kú jẹ́ ìlà fẹ́ àbẹ̀ kí ìmọ̀ tó kó wa kó wa lọ máa fi gbọ́lá fún tẹ̀lé là ń sọ. Ah. ẹ̀yà àfẹ́yẹ ìmọ̀ tó kọ́ wa lọ gbọ́lá fún tẹ̀lé àyè ah, ah, là fẹ́. àyè kọ́ mọ̀ pé tẹ̀lé ọmọ bẹ́. kò bẹ́ẹ̀ ilé gbogbo. òsibí gbẹ́lẹ̀ lẹ́ kéèyàn ní nǹkan tó wà lọ́dọ̀ wá wà fún wa káàkiri kó ń padà ní ìsìn ẹ̀kọ́ jẹ́ àgbàlùkùránì bẹ́ẹ̀ lọ́n fóun kọ́ wá gbà pé gbogbo ó sì máa kọ́kọ́ wá sí dáadáa ná àti adájú bọ́lá ọlẹ́ni tí ó fi máa lù ṣe sàrà ilẹ̀ tí ó ti bẹ̀rẹ̀ o kọ́ bẹ̀rẹ̀ bí adìẹ náà kúkọ́ kó tó di pé ó dìbò ní kọ́kọ́ ní wọ́n ti dáadáa sí kò sì lómi mọ́tíláàsì kọlọ́mọ̀sí kọlọ́mọ̀kọ́ mọ́tíláàsì kọlọ́mọ̀túmáàsì ṣe ilé kíw kọlọ́mọ̀nà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ti kọ́pútà buhari kọlọ́mọ̀sí kó náà wà lọ wúra kọlọ́gbà ilẹ̀ kọlọ́ ní wúra ọwọ́ ọwọ́ àwòbọ́yá lọ́wọ́ ní yóò dé kò wà ẹ̀ka yà mí. ọ̀gbẹ́ ọ̀gbẹ́ náà ń bọ̀. Elékerú. Mo ní mo bẹ́ẹ̀ tó gùn rìn. Bẹ́ẹ̀ni. Ẹ̀rẹ́ bọ̀. Ah. Ẹ̀rẹ́ yóò. dúpẹ́ bọ́lọ̀ mọ́. alhamdulillah. lásán kí bàbá tó bẹ́ẹ̀. ẹ bá wà lẹ̀. ẹ yà gbọ́rọ̀ jà. táwọn yà gbọ́ bẹ́ẹ̀. ẹni tí ọba sóògùn yìí tó igbó pé kò oògùn ọ̀dà tí ò ṣe rí kọ mọ́ ìlú oògùn. lórí òfin dínà àwọn tó kè sẹ́yìn lọ́dún kan lókè sẹ́yìn ọ̀rọ̀ wa yá sí ní oògùn àwa kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ àwa kò àwa kò wá tẹ̀sí wa láti òkè sẹ́yìn ayọ̀pàdé mbẹ̀ ni o oní ìdára òkè sẹ́yìn o ọwọ́ àtẹ̀yà wa ní ìjọ ń bí ń wọ́n wá délé ìjọ ń bí ọ́nà àmà kérò fẹ́ sọ̀rọ̀. ẹ má tó dami lókè yìí máa bí ọlọ́run àbí ọlọ́ọ̀bẹ ọlọ́ọ̀bẹ máa ma fi sọ̀rọ̀ àníkílọ́bẹ máa sọ ó ní bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bàbá tẹ̀ láàgùn àmọ́ yìí òun mú ojú wọn wọn àmọ́ yìí tẹ̀ sọ olóhùn tó ń fi fìdí náà bàjẹ́ lórí oògùn tó ń tó ń fìdí náà lọ́wọ́lọ́wọ́ ń pè tó ń mọ ilé òfin sóògùn àbáyọ ọlọ́run náà ní sáyẹn sọ lòun gbọ́ yé pé àwùjọ sì ni o àwọn ilé ọ̀dàn wo yìí fún ọmọ yẹ láti máa sọ̀rọ̀ lọ́nà. kọ́lọ̀ ń jẹ́ àgbọ̀ pàgbà. ọ̀nà tá a fẹ́ fi wá méjì ló pín sí lẹ́yìn. abuja yóò gbà. èyí tí ọ̀dọ́ ipa máa ń kọ́ lọ gbẹ̀yìn náà wá. bó ṣe wà lẹ̀ tí kìíní yìí lọ́wọ́ lẹ̀. èròǹgbà mi lórí ẹ̀ ni pé ah. eh. eh, gbogbo ẹni bá bẹ ní lónìí kọ́lọ́n fi sí wa lọ́kàn yìí pé ọ̀kan sọlọ níbẹ̀. mo fẹ́ mo fẹ́ gáńtì gbogbo nǹkan mi lẹ́yìn ọlọ́run làníyàn mi mo fẹ́ gáńtì rẹ̀ kẹ́ẹ̀mà bí ọ̀la tí ọ̀ma bẹ àdébí àdébí àdé máa ń kéré làníyàn wa tó mẹ́lẹ́ ẹlẹ́sìn yẹn làníyàn wa kọ́lọ̀ máa yọ bóòlì. èyí ẹlẹ́yà bẹ́ẹ̀ láǹfààní kẹ́ ẹ máa rí wa wò báyìí ẹ̀yin náà lè na káàbà àbáyọ̀ra kéṣẹ́ẹ̀tì á máa mú lọ́kọ̀ kan ta nìsín ẹ̀yin náà wò bẹ́ẹ̀ tẹ́ bá ọ̀nà tí oògùn máa ń gbà oògùn tí ọlọ́run jẹ́ n mà máa sọ fún ilé yìí. sọ yẹn. aago mẹ́rin ọkọjá ogún ìṣẹ́jú twenty two after four láti tó tó ń sìn o yẹn ló bá láǹfààní ká lè ẹ máa kí sájú àsìkò yẹn ò ní rò ó máa fi sẹ́yìn ló ń dùn yìí. <laughs> Eh, ẹ wo ilé ìjókòó ìjókòó gbogbo bí ẹ bá wà lẹ́sìn ni bẹ́ẹ̀ bá sì wà á yá dáa ẹ̀rá kíkẹ́ ìjọba òkú ẹ̀ ọdún múlẹ̀ ṣe ẹ wo ilé sẹ́rí ẹrù ẹ̀ ẹ wo èyí sẹ́rí. ẹ wo yìí náà èròǹgbà àwọn tí wọ́n ṣeré èròǹgbà ìjọba ṣe ni pé ibi tí eléyìí bá wà bàbá ńlá olùkọ́ òjò wọ̀ bẹ̀ tó bá wà èròǹgbà ìjọba ṣe nìyẹn wọ́n wá kó ntaama túta ní ìsìn wọ́n wá kó lọ. èyí tí a ti kó lọ tí wọ́n ti ṣe tí a ti bì là hàn yìí. wọ́n ti kó àwọn nǹkan sínú kínní ẹ̀rí tíráàdì lẹ́yìn tiẹ̀ ibi àwọn tí ń sóògùn tó lórí gbogbo dé wọ́n kọ àyà ọlọ́run wọ́n tún wá lọ mú nǹkan míì wọ́n àbí sí àmì ẹ̀ inú tí wọ́n máa fi sáàmì rẹ̀ níbi adìẹ wà níbi adìẹ lárúkọ lóhùn inú tí wọ́n máa fi síbẹ̀ nígbẹ́ ẹlẹ́dẹ̀ wà inú tí wọ́n máa fi síbẹ̀ nígbẹ́ ọmọnìyàn wà. èsù sọ fún wọn pé tí wọ́n kọ ayé ọlọ́run tí jìbìrìlù sọ̀kalẹ̀ fún ànábìlà sálà ẹ wá fi ìdọ̀tí ẹbí yìí kí ẹni tó dárú èèyàn wò kọ́nà lè bá àyọ ọkọ rẹ̀ pé ìmú ẹni tó fẹ́ kẹ́ kí èsù lè wá gbà á sọ̀rọ̀ pé ọlọ́run ti bá tiẹ̀ jẹ́ àmọ́ bàbá bàbá bàbá bàbá bàbá ntí jẹ́ gbógun ọ̀jẹ́ rẹ̀ jàmá ntí jẹ́ gbógun ọ̀jẹ́ ni pé ẹ bá lè bí ọlọ́run nínú jùlọ lèṣù ń gbà. lòògùn fi jẹ́ ìpele ìpele ìpele ìpele ẹ má bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ yóò wà nípele kọ́ máa ewé kọ́ máa egbò. àwọn ìpele yẹn èsì rẹ̀ wò pé ń bọ̀ ewé bá ewé àwo. ìgbópa ìgbàwo ó mèsì ẹ̀pọ̀ ó ní kọ́ máa ṣe nǹkan kankan ìṣòro bá ti kí ni ẹ̀ ẹ̀yà ìdànù ẹ̀ máa ṣe ẹ̀ máa ṣe ẹ̀ máa ṣe tó pé ẹ̀ máa fi yẹ fà á. ìyẹn kùnà ìyẹn kùnà ìbòdìdáàmà ó yàn fẹ́ẹ́ ṣe kí ni o àtúnwájú. àwọn bẹ̀rẹ̀ àtọ́ síbi pé kọ́ máa fi nǹkan tí ọlọ́run dá tó ti dòkú kọ́ máa fi dòkú bí ọ̀ká bí orí ọ̀ká bí orí ejò bí ẹyẹ tó ti kú wọ́n á tún dá lóhùn wọ́n á tún súnmọ́ ẹ̀yin náà ń sọ̀rọ̀ ìyí tí wọ́n bá yín lò là ń sọ yìí àjẹ̀wò tó dá lóhùn pé ọ̀tún ti sọ ti sọ àtúnyá àtúndọ̀ọ́lẹ̀ àtúndọ̀sílẹ̀ ènìyàn tó sọ́síwájú pé dípò òkú ẹyẹ òkú ejò kọjá àyè àyè ni wọ́n máa sùn gánná ẹ bá dẹ̀ ṣe báwọn tọ́lọ́ lè mú àyè nǹkan tọ́lọ́ jù sórí iná lórí tóbi tó ná á kò ti di ọlọ́run jàmá. ìlú ti ṣe ni àbúdá lọ́wọ́ gbọ́dọ̀ yá nínú lọ́ọ̀dẹ̀. àwọn àṣẹbí pé nǹkan ara èèyàn nǹkan ara èèyàn tó ti kú bí egbò orí bí kìníkà atún atúndébẹ̀ yẹn wọ́n ti lọ́ máa ń wé egbò òwúrú sáré ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ní àdúgbò ìkan bàdàn ẹjọ lóde ẹmọgbẹ ẹmọgbẹ ẹmọgbẹ ní àdúgbò ìkan bàdàn bí àwọn orí gbogbo kan wọ́n ti lọ èèwú egun òkú wọ́n ti bò mọ́lẹ̀ ọwọ́ abẹ wọn bára wọn mú mara mú ẹ̀wà mẹ́ẹ̀mà tó ti mí bẹ̀ àpọ̀lọ́ sàrúwálẹ̀ yóò ọwọ́ adìyẹ gbẹ̀kú wọ́n kọ́ lórí àgọ́ ní ọ̀rọ̀ wa kan àwa pé wọ́n ní kí àwa fìdí ẹ̀ múlẹ̀ ìdí tó fi jẹ́ wọ̀ láti lu kárí èèyàn kí òfin ìṣẹ̀lẹ̀ àsọ̀ǹpa ẹ̀ làbá fún ẹ̀yìn bàbá ó di ẹ̀gàn. àwa di ẹ̀gàn kù ni àwọn èèyàn kan bá wá láti wá béèrè àwọn ẹni yẹn. àwọn tí a ń wò kú. àti láti wá bẹ àwọn èèyàn tí wọ́n rí dára wọn nígbà tí máa tá bẹ́ẹ̀ bàbá ẹ̀ jàmọ́ yìí àgbà àbá lọ́wọ́ fífẹ́ wọn. àmọ́ wá sí ní ọwọ́ àti ọ̀rọ̀ náà ní ọmọ mu. torí kí ilé tọ́wọ́ àkàbá yìí náà kọ́ bá àdìgbé ń dà kọ́ ẹ̀. àwọn yẹn wá ń béèrè ibi adé ńgbàdá pẹ́ díẹ̀ pé níbo la dé wọ́n á sọ ọ́jọ́ kò pé babaláwo làwọn ń pè hmm. ó ti ká wọn. ń bọ̀ náà wà á ibi ọwọ́ ń sábà lọ alábàdé bẹ́ẹ̀. àwa fi àtẹ̀kẹ́ gan èmi ti ń sá lọ fún lọ́ba lọ ni àwa adéjòkó ẹ máa ń pé àwọn akẹ́kẹ́ ti dé ní ìsinyìí mo lọ́wọ́ sí ẹ pé ẹ bá ń pa ń pe fóònù rẹ̀ ní ẹgbẹ́ kò gbé o àfa wo ná májúwe ẹ̀ ní àpàdé ẹ̀ ní ìsìn mo ní ẹ má jẹ́ àjókòó mọ́ kò ní padà sí ìmọ̀ ká padà sí ìmọ̀ kọ́kọ́ jókòó báyìí kì í kájọ jókòó báyìí àkòríkòjé kòjé kòjé owó ọ̀jọ̀ ìṣẹ́gun o nígbà tó di dandan yí pé tí wọ́n bá fi àwọn yẹn sílẹ̀ torí pé ọlọ́ọ̀dún bẹ́ẹ̀ nìkan nu wọn ọlọ́ọ̀dún bẹ́ẹ̀ nìkan nu wọn. nígbà ìjókòó mùsùlùmí wà lọ pé ẹni sọ̀rọ̀ àtọ́lọ fẹ́ẹ̀mì wọn la fẹ́ bá sọ̀rọ̀ kí wọ́n fi àdéhùn tó nípa wọ́n wá ń dájọ́ kò dúró de pé wọ́n fẹ́ẹ̀ dé àjọ kìíní wọn lọ wọn ò rí jọ mo ní ẹ mọ́ tẹ mọ́ gbèsè kò jẹ wá mọ́ ní ìsọ ìdí òkè wá mọ́ báwọn yẹn àà ah, ó náà gbàgbọ́ òkè kọ́ wọ́ àbá aláǹbàdàn yín o yẹ́nì yóò lùsí lọ nìyẹn lùsí náà yà lọ nígbà wọlé yà lọ tọ́wọ́ ibẹ̀ ń lo ibò òkú yóò tún yóò tún gbẹ́wọ́ kẹ́kẹ́ ẹ̀ afẹ́fọ́sọ ẹlẹ̀ àwa sọ pé àlàyé ni wọ́n lò ní a ti ń ga lórí ibú lọ nìyẹn ní a fi ba débi pé kàtẹ́ mọ́ wa mú ẹ̀jẹ̀ yàn ẹ̀jẹ̀ yàn ẹ̀ tó wọn lè padà sẹ́yìn mọ́ owó sì ní jẹ́ wọn lọ sí tí wọ́n máa sún sún sún ẹ má wá pa sẹ́fẹ̀ yẹn ọ̀tọ̀ nù tí ntẹ̀bí wáyàn sí láàmì ìlú náà. tẹ̀wáyì ta kọ́kalẹ̀ yìí nítorí èyí fi hàn yín ni pé ká náà fi tẹ̀kọ́ wá sí táǹtẹ̀ ń bì yìí iná ni ọmọ bàbá tó ní àwọn akẹ́ ìgbọ́ lọ́lọ́ ta kí bàbá yẹn lọ́rùn kì í ṣe wá sí fún tí ń sokó sí lọ́rùn bàbá yẹn lẹ́jà àgbà òṣèlú. ó tún jẹ́ àìsàn bẹ́ẹ̀ lábẹ́ àgbà òṣèlú kan àgbà òṣèlú ńlọ́wọ́ kúkú ikú gbóná láìpẹ́ ọmọ ìwà bábẹ̀ wọlé pé bàbá ọ̀gá yíká ń rí mílíọ̀nù mílíọ̀nù sòògùn ní ẹ̀mà tó kọ̀ wọ̀ báyìí torí wọ́n pè báyìí àdéhùn ti fẹ́ mi ogun nìyẹn tí bá ń sókun tí bá ń jẹ tí bá ń jẹ àjànú rẹ̀ kì í pàdé ìfúnnágbára ni o <laughs> ní ọ̀pàdé yọ̀ họ́ ni yíyọ̀ họ́ ni ọlọ́run nìkan tí ò lè sákùn kankan lágbára lé. kò ilé ìkátá bàbá yìí ni wọ́n lọ kó wá lé rẹ o tí ìsọ̀tẹ́ ti fi ṣe jábí ṣe ọmọ yìí ti dẹ̀ ọgbọ́dọ̀ lu máa ní kó wá fún nǹkan méjì nǹkan àkọ́kọ́ ni pé kẹ́lú náà láì gbé kọmọdún pé téèyàn á lè kó dànù ní àkòtí jẹ ìkúra mi o tó ọba yẹn kó tiẹ̀ dànù ní wàlẹ̀ kí a mọ̀ ọ̀daràn pété tí wọ́n fi hàn ọ́ ẹ tó kó tiẹ̀ dànù láyé ìdí àkọ́kọ́ ni. ẹlẹ́ẹ̀kejì tí mo fi fi hàn ní pé mo fẹ́ ṣàdúrà fún bàbá yìí mo fẹ́ gbogbo yín sàmì ẹ̀ lẹ́yìn tó dáná lẹ̀ tó owó ìrọ̀mọ́rọ́ ìrọ́mọ́ yìí bí àkọọ́lẹ̀ ẹ̀kú bá ń bẹ kára bàbá yìí ọlọ́mọdé kù dànù. ọmọ yìí nìkan sí bàbá yìí bí bẹ́ẹ̀ wọn ìwúgbà gbọ́ pé ọmọ kẹlẹ́ ọmọ bàbá àwọn tó gba gbogbo agbára rẹ̀ lọ nígbà tí wọ́n lè lè ní pé wẹ́ẹ́ ó tí olóyè wọ́n bàbá wọn ọmọ dáràn èyí máa fọ inú ìgbẹ́jẹ tẹ́nà tó wá bára yín lẹ̀ abẹ́rẹ́ ọ̀bà lè yọ̀ọ́lá bàbá yìí mọ̀tò kan ní o bàbá yìí mọ̀tò kan ní o wọ́n á lọ lọ́wọ́ rẹ sọ ní bá ń pé lábú bá bẹ fọ́ ní kùdánù. pátá mi yé jù. Bila api baju ini Kalau awak suka ni kaya Aku kena Allah Wajib berhasil bukan bukan Aku lẹ́yìn náà bá a ti lọ́n bàbá yìí gbogbo àtàǹbẹ́ bí náà dàgbé wa náà wọ́n dààmú wa wọ́n yìí wọ́n dùn lẹ́nu wa lẹ́yìn ọlọ́run wọ́n yà lọ́ba kan ní ìyọ̀ ọlọ́run àtúnṣe àkùn wọ́n gba òdòdó lẹ́nu wa ìyọ̀ ọlọ́run láàárọ̀ làwọn àgbà báyìí ti di àádá ìwọ náà lọ kó tilé rẹ dànù kà sọ fún wa ká pàdúrà fún báyìí kí àwẹ̀rọ ètò parí mọ̀wùlẹ̀ kó wá mọ̀ kó wá mọ̀. kó dànù ó ti omi dàbà yìí. kẹlẹ́ wọn kó dànù ìyá gbọ́ pé mo ti kó dànù. ẹ bá ń sọ bọ́lá ọkọ mọ̀jì lọ ọba tán. sáàbì bẹ́ẹ̀. ẹ wá máa wo jí ẹ wá wo jẹ́ǹsì lọ màtúmọ̀tò wọ̀.

ẹlẹgbẹrún rẹ à ń sọ ọkọ kò sí nǹkan àwọn ti pé àmọ́ ni àwọn ti pé àmọ́ ni kò máa bẹ́ nì ẹni tó bá ti fẹ́ ẹ́ kò ní í jẹ́ ó jẹ́ fún. gbogbo bá ti ń sóòwò tí bá ti ń jẹ kò sí mọlẹ lọ́ra rẹ̀ lára ẹni. ìmọ̀lẹ́ rẹ̀ ti kú nìyẹn. nítorí màá ní pé ọlọ́run sàn ní pé tí a bá ròyìn kankanka ọ̀sẹ̀ ni o kìnní kan ni o kò sí bá lòun tí ẹ ìgbà láti kankan àti kankan tó ta lọ sí. èyí ọlọ́run wọ́n bí ní ìdílé oní olóògùn mọ̀lọ́ kí ó ní ìdílé fẹ́ sóògùn lójú ẹ̀. bọ̀dí bọ́lá ọ̀gá ènìyàn ní pé èkó irọ́ ni tí mo fẹ́ mo fẹ́ kọ́ máa pariwo kí ayé ni pé èmi nìkan mọ̀ mẹ́ mo wá mo wá ń ṣe tí ìṣe pé ń wà lọ́ọ̀ta ọ̀wá ti ṣe. bàbá kan bẹ nígbà ni ní àpò ní gbogbo àpò àti ilé pàtàkì ló ń wúwú ló ń tẹ́bi yá àwọn àgbàlagbà wọ́n wà lọ́wọ́ àbọ̀ pé kò sí ẹ ní ọjọ́ orí bàbá ìdájẹ́ mọ́. wọ́n á kàdé one twenty one thirty one forty bẹ́ẹ̀ wọ̀ ká mọ́. owó yóò change owó yóò change ojú yóò change kò dé tọ́ba ní ìyàlókù ọdún lọ́pẹ̀ láwọn ẹja lóde kò ju kókó báyìí lọ. ìmá ń a àjẹ́ lókun báyìí lọ́mà kò lọ́mà pẹ̀lú òkú lọ́mà jókòó lọ́mà jókòó lọ́mà jókòó tẹ́lẹ̀ máa lò wọn. àwọn ọjà àjọ mi rọlẹ̀ tí yóò pè gbogbo ọmọ kékeré ó dúró àwọn ọmọ kékeré tọmọ dára tọmọ bìbẹ dára. bàbá yìí wá fẹ́ràn bàbá mi láì bàbá mi gan wọn lọ bá bàbá yìí pé ilé ijó ní ara mi á ọlọ́dà tí wọn bàbá rẹ̀ ń ọ̀dà ó ní ó ní ọ̀ọ́ ọ̀ọ́ ó ní òde wù ń bá rí ilẹ̀ báwọn. lọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ rádà ní ọ̀rọ̀ láàrin àwọn ọ̀dọ́ tọjọ́ máa kéwù gbà náà nìbàdàn pé iṣẹ́ kan làwọn yẹn bá tún lè kàn pé iṣẹ́ kan ó yẹ ká ó yẹ ká lè gẹ́ẹ̀sì iṣẹ́ yẹn ní bá pé ẹjẹ́ àlọ́ ẹ̀gbá ẹjẹ́ àlọ́ ẹ̀gbá dò ẹjẹ́ àlọ́ ọ̀dọ́ òkú sẹ́ fẹ́ẹ́ lọ wọn làwọn ọ̀dọ́ ẹ̀ká lọ ma kún ọ lọ bá mi adé a wọn ni máa kún ọ lọ wọn ni máa kún ọ lọ wọn ni padà wàrà wọn nígbà ń parí a ah, wọn lọ ọjọ́ máa mi ní a ah, kò sì kọ́ lẹ́yìn báwọn a ah, ọjọ́ máa mi ní rárá o kì í báwọn o ìwọ ní máa fún tó bá wù ọ lọ fi ṣe lọ fún wọn n bá lọ gba iṣẹ́ yìí wá iṣẹ́ tá a wí kì í sunú lé yìí sọ̀rọ̀ lé ìtàlí máa sùn ẹ̀ẹ́ èyí tí ń bá yẹn bọ́ kàn báyìí nínú nǹkan rẹ̀ èyí ò ṣiṣẹ́ mọ́nù gbogbo àwọn tí mo wílé lọ́wọ́ kọ́nà mo níyìn wá ni wọ́n wá ń san ìsàkọ́lẹ̀ fún mi yá àgbìnì á ní mo já burá bọ́ọ̀lù pé ǹjẹ́ kìíní yìí ìjọ náà ń dẹ́gbẹ̀ láyé. Ah. ẹ wò ó ìdìbò mọ́lọ́ ìyá ń pè ní àgbà mi àgbà mi ẹ̀jẹ̀ abẹ́rẹ́ yìí bẹ́ẹ̀ yẹn tẹ ìgbẹ́rẹ́ tẹ ìgbẹ́rẹ́ yìí ìfẹ́ ẹ̀kú náà wọ́n mi dé kìíní ìgbẹ́ ọlọ́run ti dàkú dáadáa ní o jẹ́ ọlọ́run dá ìṣòro ẹ̀ o àwọn èsù lọ́kọ́ nípa òkú kan o ìfẹ́ ẹ̀kú kìíní ìbẹ̀rẹ̀ láàrin ọmọdé sọmọdé. Ṣé ẹ̀ di lọ́lẹ̀ lọ́lẹ̀ lọ́lẹ̀ yìí sí i? Ọmọ lẹ́gbẹ̀ẹ́ ló kù sí. Èsù náà ma fún ọmọdé nìyẹn. Èsù náà lọ wá kó àgbàlagbà yìí ni. fi ìmọ̀ báwọn. ẹ wo. ẹ̀yin fẹ́ ní sóògùn ẹ̀ ti máa ma owó rẹ̀. ẹyẹ kan ni ẹyẹ kan ni ọwọ́ abẹ́rù yege ìtààmúlọ́wọ́ ìtọ́mọdéńtìn èèdórí ibi ẹyẹ tóbi pin sí. ìtí wọn ń lo ẹyẹ fún nílá rẹ̀ àti kékeré bákan náà ni. ìdẹ́sì sọ fún wa lórí ẹyẹ ni pé ẹyẹ ò dáfò àtẹ̀kànlé ni ń fò wọ́n wà á pa ẹyẹ pọ̀ mọ́ àwọn nǹkan kankan tí o máa fẹ́ pòdúsì àjẹnù kò ní pòdúsì àjẹnù fi rìn lẹ̀ èdè ń fò ló pòdúsì èdè máa ń fò tó pé bí ẹnuwèé. Ah, káma sọ yẹ ẹyẹ ta wọn kó jọ pẹ̀lú kan ní pẹ̀lú ẹyẹ wọn sọ di òògùn. Abẹ́rẹ́ tí wọ́n bá ti ń pe ègèdè tẹ́ máa ń pè é gidi tẹ́ ń pè ní ọkọ̀ wọ́n mọ̀ mí gidi tó pé jẹ́mì yìí kéése ìdí bẹ́ẹ̀nù kìíní ìgbẹ̀lẹ́dẹ́lẹ́ wọ́n ti lu wọ́n ti wọ síbẹ̀ kó wọ́n ti wá kó àwọn nǹkan míì síbẹ̀ ó dé bá jẹ́sẹ̀ mi yẹn làjẹ̀rú ti ń bọ̀ ti ti ń bọ̀ nígbà yìí máa ti máa ń fi fèrè pé kan kí wọ́n wà ní mẹ̀lúkùrí yọ̀ọ́ àwọn létí ní ọ̀rọ̀ rẹ̀ mẹ́ta wọ́n ṣe lọ́jà ń dé tán máa kọ̀mándì wọn máa kọ̀mándì wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ti fẹ́ wọn eléyìí mú yẹn wà bàgírì ṣe ikú ní kíní tó tòtò lára àwọn àtòkòjù fún gbà pé owó ní kíní ara rẹ̀ yẹ wọ́n gbà pé owó ni wọ́n wàá ha gbogbo ẹ̀yìn rẹ̀ yìí wọ́n ha tí bá ha tán wọ́n á fi nǹkan kún wọ́n fi nǹkan kún wọ́n fi nǹkan kún tọ́wá lé bí ọkọ̀ wọ́n á pé gbogbo lẹ̀sílẹ̀ bá mọ́ ní tàgírì máa ń ka owó ojúmọ́ kan ọ̀pá ẹ ẹ ẹ kọkọrọ dúdú lówó lélẹ́yìn tó gangan ni kókòrò ìyàwó náà yẹn ló ń bọ̀. ṣé wọ́n lè jẹ́ ẹnìkan ò sòkò láyé kọ́ mọ́tò àdáyé wọ́n lè gbé ilé ọlọ́ ọ̀dẹ lọ lò ó kí lọ́wọ́ díẹ̀ tó lọ díẹ̀ tó lọ bẹ̀ láfihàn yìí ìdí bẹ́ẹ̀ ló ń kún lára yìí. sẹ́yìn lè tẹ̀sán báyìí tí ó lè tẹ̀ èso di ọlọ́run tó so ilé yìí wọ́n tábà ní o tí ìran ṣe tẹ́bà yìí ní ìsìn ìmọ̀ kò rárá àti ti ẹyin eh, ẹ̀gúsí ilé ẹ̀gúsí pàpà ẹ̀bá ṣe ní ìsìn ẹ̀pọ̀ pẹ̀lú omedo ògúndé tàbí ẹni bá nìtú ògùn dúdú tí mo múra ìrẹsẹ̀ wọ̀nyí omi fibroid ẹ máa ní fibroid ẹ máa ní fibroid ní nǹkan ní kàtàlónì bá sọ ní ìsìn òtúbọ̀gà rẹ̀ náà ní ìwádìí là kéékèèké sínú oge tẹ̀rọ tútù sí tẹ̀lẹ̀ fi di mẹ́ta yòókù sí lọ́ba yẹn rántí ọ̀dà máa gbọ́bọ̀ lọ́la ẹ̀jọ̀ ọ̀dà tí bá dìje lọ́rọ̀ mú ó yàtọ̀ fò ìtú wọn yọ̀ọ́ àtẹ mú ẹ̀ ní. ntọ́lọ́ da fún nìyẹn. owó àrùn ni èèyàn bá wọn ẹ wò jàmbá bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ àgbàfẹ́ mi hàn yín ni kò yá bí wọ́n ra ní ńlá tọ́lá ti rọra gbogbo kínní ni a ti lọ́ọ́ ra ni. ìbéèrè ọ̀rọ̀ tí wọ́n gbà pé ẹ̀rọ ni ẹ gbà pé ẹ̀rọ èdè ọ ni wọ́n gbọ́ níbi pé wọ́n bá lóyún wọ́n wá fi àwọn nǹkan kó àwọn nǹkan kó wọ́n ó sè é wọ́n àtọ́ yí pé ẹ̀rọ ti ìgbẹ́ tó yẹ pé omi ìgbẹ́ omi ìgbẹ́ tẹ̀ wó yìí bàbá lóbìnrin ọ̀sẹ̀ fún wa ẹ máa ní fọ́fá gíga ẹ wá omi ìgbẹ́ rà lùkọ́pọ̀ ẹ kó sómi kó lè bá dáadáa ẹ wá fún omi ẹ̀kọ́ ẹ fún omi ẹ̀ síbi kan ẹ wá mú àlùbọ́sà áyù ẹ dà mọ́ omi àgbọn ẹ dà mọ́ pure honey ẹ fi máa ti bọ̀ tẹ bá gbé fẹ́ tó ní ìfọ̀pá gíga yóò bẹ̀ ti àdúrà ti fún yín kò ju mẹ́rin náà lọ kọ́ máa mú ní tẹ́lẹ̀ máa bí mu gáàsì àbùkù náà bí mu lọ́sọ̀rọ̀ àgbègbè yẹn gáàkọ̀ gáàkọ̀ tẹ́lẹ̀ máa bí mu sùnáàbù yẹn kọ́ máa mú méjì láàárọ̀ lálẹ́ yóò mọ̀ sùn báàgì sí ni ìfọ̀kọ́ lọ lẹ̀ òkú tọ́lọ̀ ti pariwo àlọ́lọ́ ti pa o. débi pé nípa omi tó lóyún nǹkan tẹ táwa máa ṣe ń gbà ní máa bùbọ̀ àwa ṣe ìgbín ní ilé tí ó ti ta tí ó ti tí ó ti ta ẹgbẹ́ yóò ti dìnnà bóòdì a tún wá dọ́gbọ́n sí i tá a bá mú lórí náà tán a tún fẹ́ẹ́ tó lè díẹ̀ báyìí kọ̀ọ̀kọ̀ kó lè ti já. torobìnrin tí ó lò ó kan ń bẹ tabatago ń wà tutù kan tí èlé lórí tí ó làbọrùn yóò wà mú yá katakata ya ìyẹn lẹ́ẹ̀kan náà pọ̀ yẹ àgbẹ̀ ọmọ ní bóòlì nù. Bí wọ́n bá bóòlì bá mú, ní ẹ̀yọ́ máa yọ̀ pé. Máa lọ gbogbo yẹn. Wọ́n ẹ̀jẹ̀ wá sí láti jẹ, obìnrin wa jẹ. Àjẹ nínú. Wẹ́rẹ́ àti kí ni wọ́n ń gbé bàtà àti wẹ́rẹ́. Ah, máa ń gbé bàbá mi. Wọ́n gbìyànjú púpọ̀ wọ́n gbìyànjú púpọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wọn ò sẹ́wọ́ pàdé ọlọ́run. nígbà mo ti ní kéwọ́dé wọ́n mọ bá mi mú wá lò èyí tá a ń lò lọ́sàn èyí tá a lò lálẹ́ èyí tí a fẹnu gbélé lẹ̀ ẹ máa tó gbàgbọ́ ẹ̀gbọ́n pọ̀ ẹ̀rẹ́ ni wọ́n dà sí pé láì jẹran ìmí ń bẹ ègbúrú ní àgbọ̀nlẹ̀ ni ńgbà bá se ìfuru tán àtàwọn nǹkan àtàwọn nǹkan yẹn àwọn àdàbí ilẹ̀ ilẹ̀ ibẹ̀ láti wá fọ̀kọ̀ àbá fọ̀kọ̀ tàwọn àgbọ̀ máa jẹ́ àá yìí kúrẹ́ máa jẹ́ àbá àgbàdé ẹja máa wó kàn mí pé bẹ́ẹ̀ pé irọ́ ni ńgbà wá yá ìdáyọ̀ ọlọ́run dé máa wò pé ọ̀nà wọn ní ìlú àdúrà bàbá mi báyìí máa lọ bá wọn ilé ìdílé mọ́mọ́lá àkọ́kọ́ sọ ọ́ mo ní bá ọmọ tó wá bá bàbá mi mo ní pé gbogbo àkùsí ńláńlá yìí nọ́sẹ̀ǹsì ni o ah. wọ́n ní tọ́ sọ́hún wọ́n bá gbọ́ n bá lọ bá wọn ṣàdúrà fún wọn èyí ló nílé ìdí wo èyí ìdí wo wọ́n níbẹ̀ ni inú mi ti dùn lóde kí o ó sì dàgbà yíká wọ́n ti bàjọ́ àmì ẹ̀sìn ẹ̀sìn ẹ̀yìn máa bá wá lóde ní pé ntí bá rí nǹkan ní kéwì ẹ̀ ṣé ẹ̀ gbàgbọ́ á ah! báàbí mo ti gbàgbọ́ tán máa lọ àwọn àgùntí yìí gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ ni wọ́n lè ní náà kàn dẹ̀ wọ́n torí pé ebo orí pé ti pẹ́ tí nǹkan pọ̀ mọ́ torí bàbá àdúgbò ya kó ẹ̀wù yìí ní kí wọ́n lè fún wọn ọ̀pọ̀ pọ̀ mọ́ wọn àti wọn tẹ́ bá má ti pọ̀ sínú pépé láàárọ̀ láàárọ̀ akọ̀dí akọ̀dí ló kan wọ́n pọ̀ sínú náà ẹ̀ tó a kò mú ká yọ wọ́n ti wọ́n pé mo ní ẹ̀ máa fi bísí náà lò ó.

tí àbá kó sínú bá kò ní ṣiṣẹ́ pé wọn èkó ti àwòrán sínú àwo wọn èkó sínú abọ́ ìgbàlè nítorí pé gbogbo tí a kó pọ̀ nǹkan oko ni ìgbà náà nǹkan oko ni àti báwọn àgbà àwọn àgbà ẹ má lọ kó nǹkan míì ẹ má lọ kó kù sínú nǹkan míì lẹ́yìn ìgbà àgbà ọ̀bàjẹ́ táwọn ajá bá ìgbàgbọ́ gbà pé ààbò ni ẹ mọ igbá sí àpò ńlá ní ẹ̀mọ̀ ti fóògùn wọ́n wọn ò mọ̀ yí pé àtàwo àtàbọ̀ nǹkan ọba àlétí ọlá ti ń jáde inú ilẹ̀ náà wọ èso náà èyí bá mu. ẹnì yóò àdóre ó lè jẹ́ àdó tóníkàyì ní àdó dẹ́wà àdó dẹ́ níbi tí èsù ṣe òògùn lọ́sọ̀ fọmọnìyàn dé irin yẹn máa fi ṣe àdó dẹ́ńtẹ̀ òun ètò báyìí èsù dẹ̀ ṣe rọrùn fún adé bíi pé wọ́n máa ń mì. tí wọ́n fẹ́ mì í kódà tó báyìí gbogbo báyìí tí wọ́n fẹ́ àti tí wọ́n fẹ́ mì í yẹn ìkan jẹ́ ti sáńtẹ̀ lọ́sọ̀dọ̀mọ́ tí wọ́n fẹ́ mì í yẹn yóò mì jẹ́ ẹni kó mi kó rẹ̀ bàdó. pẹ̀lú òmìnira tó pé wọ́n pè nǹkan pè nǹkan pè nǹkan pè nǹkan pè nǹkan pè nǹkan. Màní dídú dídú wọ́n kà sọ pé yàrá láì kóró. Ó dìnnú nìyẹn. Ìní máa tú sáà mí nù tí wọ́n fi máa di gàba yìí lọ. Adó dẹ́ni. Jàmá ìrọ̀ ni. Kí n mọ̀ pé. Tó ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀ka tí a bá yìí kúkiri mo ní ọ̀rọ̀ abẹ́rẹ́ tú. Orí ejò rẹ̀ oyin ejò eégún tí òṣùwọ̀rọ̀ gúnyàn lọ́wọ́ ntí àwọn èèyàn ń jẹ rèé o àwọn àgbẹ̀ lóko ọlọ́run fi ìmọ̀ mọ̀ wọn pé tí wọ́n bá pa ejò kán má dùn yín mọ́ torí pé gbogbo owó rẹ̀ pátá ìlú yìí lọ́wọ́ ẹ máa ń dorí ejò tọ́pẹ́ ilé gùn lẹ́mìí pẹ́rẹ́ ha àwọn ìtàkọ́ sẹ̀yìn sí lórí ibi sẹ̀yìn àtakò kájọ ejò sẹ̀yìn àtakò ebi ìdílé máa jẹ ìdàdíjẹ ìrọ̀rùn yìí wá. àwọn wà á sọ e, orí èdè òbí jíjẹ kátàlá pé wọ́n jò. èèyàn sì jó orí èdò èèyàn lọ wà náà orí èdò náà ni o. àwọn wọn ni pé tí wọ́n lè fi jà wọ́n gbà pé méjì òde jẹ́ oró náà ni tí bá ń sọ́ọ̀tì ọ̀jẹ̀ oró èyí sì máa ń jẹ́ wọn dédé irú ètò tí wọ́n bá lò yìí náà ló ń jọlẹ̀ láyé ojú oorun o. lọ́jọ́ nǹkan sí yàn dédé náà jọlẹ̀ láyé irú ètò amúlá yìí sìn yín sèbéèdì tàbí toró lọ́jà hànà sèbéèdì ẹ̀mí sèbéèdì tó ń gbé ọgbẹ̀dà báyìí ni sẹ́wọ́n àkùkù ni yóò tó orí yóò tó kí yóò tó kí ní ọgbẹ̀dà báyìí ni máa ń fẹ́ kú jẹ́njẹ́ yìí o orí ètò jẹ́njẹ́ yìí tó yẹ pé ọlọ́run balabala jùlọ. ẹkú lẹ ẹbí lẹ pàdé tán àdìgbò tán ìgbólókò inú wọn dàbí ló bẹ̀rẹ̀ ẹrin lé ìjẹmọ tẹrí gbogbo ẹyọ níjọ òní ìdí ọjọ́ òde ìlàjú owó jẹnẹrì alábẹ àti Ọlọ́run ní jogún láti ọdún dọhùn àwọn àbára sọ fún wa pé kínní òkun ni wọ́n ti máa rí gbà náà ẹ pé bàtí ni lọ́ọ́ tó òṣèlú lọ́ọ́ tó ntọ́mọ èèyàn sọ di ǹjẹ́ sọ di alágbára rèé tí a bá ṣe òògùn tán wọ́n gbà pé àjẹ̀lú kan ń bẹ lára kínní wọ́n wá fi kí wọ́n wá fi eléyìí ṣe agbára fóògùn lẹ́tí máa rí kẹ́tù mára bàtẹ́ tani bàtẹ́ òkun yìí bàtẹ́ òkun lọ́wọ́ wọ́n jẹ́ fún ìṣeré ẹ̀yìn tó wọ́n tó kí ni mọ́ wọ́n gbà yí pé agbára burúkú ìbẹ̀lára rẹ̀ kí òun lè bá a nípọn lójú ẹ̀ tó yẹ pé kíní ìfúnra ẹ̀ oògùn tójú ara ni kíní ìfúnra ẹ̀ tẹ ẹ bá jù sínú omi ọsàn ní ìsìn ìkílẹ̀ tó sú àbíyọ tán tẹ bá ti lò fún táífọ́ọ̀dù táífọ́ọ̀dù lọ nìyẹn àwọn àfikìpì ni mo fẹ́ lóògùn ìjẹun kó jọ jẹ́bi lóògùn rẹ o gbogbo owó rẹ náà lọ kó fún wọn jẹ́ lọ bí ra yìí wá sọ fún mi agbára oríkìlì wa ní sè ìdí mi tẹ́lẹ̀ olùdòkú ìdí ìrètí mi ó ti di jíjẹ ìgbà ti bẹ́ ìníkà ti bẹ́ sọ́dà kéèyàn wá gọ̀gọ̀gọ̀ kọ́ gbára lé méjì nígbà tí ọba ọ̀kan ṣoṣo ọlọ́run bẹ láàyè tí òkú ọba hajj ẹ̀kọ́ yọ ọba aláta àwùjọ owó sínú tó tọ́wárí bẹ́ẹ̀ ẹ̀mẹ́jà máa wò ṣùgbọ́n kàrà wọ̀ hàn òfin àkókòdó fòdò tó ń tẹ̀lẹ̀ ẹ̀yìn olùkọ́ ẹ̀ka kíyèsí ilé jóná máa tó jóná àti bẹ́ẹ̀ tí òkú ní ẹ̀ka tó wá jẹ́ kẹ́rù ẹ̀gúngú kẹ́rù ẹ̀kẹ́rù kẹ́rù ẹ̀rí kẹ́rù kẹ́rù ọ̀rẹ́ ayé àtúntò pàtàkì. Ìṣẹ̀lẹ̀ ọmọ ìyá òǹkà, ó ń tí ó lẹ́yìn rẹ̀ tó bára.